قال ọmọlàkejì rẹ kódà má ṣàbùsí fà rẹ má jẹni tí ọmọ ṣàbùsí torí ẹlòmíì àmọ́ ṣàbùsí fún rẹ kò ní mà gbogbo ọtọ ń lọ fọ nǹkan mi yàtọ̀ sí Ọlọ́run ọ̀n ṣàbùsí fún rẹ ni gbogbo nǹkan mi tọ̀ ń lọ lè jọ́sìn fún yàtọ̀ sí Ọlọ́run ọ̀pọ̀ ń ṣàbùsí fún rẹ ni má jẹni tí ọmọ ṣàbùsí gbogbo ìgbà tó bá lágbára àti ṣàbùsí fún yàn pé wàtọ́ bá lè kápá àti yan ọmọ làkejì jẹ wàtọ́ yẹ pé tọ́ ọba yàn jẹ sí ọ̀fọ́n rẹ̀ ò lè dùdù náà gbá kò sí nǹkan kan tí ó ṣẹlẹ̀. lọ́mọ wípé gbogbo ọtọ́ ń sábòsí fún yàn lọ́mọ wípé àbòsí tó ṣe yẹn àti bọ̀tán rẹ̀ náà ni wípé a ìbámà ìbámà ṣe é. àbámà náà ni àti bọ̀tán rú ẹ̀ torí ìdí eléyìí. gbogbo ẹni tí ọwọ́ ọmọ àmàdájú kọjọ́ pé ní àlìkìyàmà wà ó gbọ́dọ̀ máa nílàpá nínú wà rẹ wọ́n gbọdọ máa rí pé eléyìí gbà yìí pé ọjọ́ kan bẹ̀ tí méjì gbọ́dọ̀ àlìkìyàmà ìlà tọ́wọ́ wá rí bẹ́ẹ̀ tá a bá gbà yìí pé ọjọ́ ń bẹ nínú àwọn ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ ń náà wọ́n wa gẹ́gẹ́ bí wa ìmáàmù kọ́nà ń kọ́ba ayọ́nú sí wọn wọ́n kó ìtumọ̀ táwọn àfa mú wá lọ́pọ̀lọpọ̀ lórí wípé àwọn wo lójú wọn ó funfun tatu sọ́nà ọba àlékọ́lá pé ọjọ́ àgbéǹde àdìsíyá màtẹ̀bẹ̀ yá tó ojú hàn àwọn ojú kan ó funfun àwọn ojú kan ó sì dúdú mọ́ wọn lágbárí ńjọ́ náà ọlọ́ni ẹ̀ láwọn tójú wọn ó dúdú ńjọ náà. wọ́n máa sọ fún wọn yìí pé akábárò tó ń bá dà yìí máa nìkan ṣékeṣe pẹ́yìn lẹ́ni tó ti tó tó ti di kèbèrí sọ́dọ̀ wọn pẹ́ẹ́sẹ̀ rí dà lẹ́yìn ìgbà tí ẹ ti jẹ́ni tí ó gba ọlọ́run ọba gbọ́ tẹ́lẹ̀. lẹ́yìn ìgbà tí ẹ ti jẹ́ ọlọ́run ọba gbọ́ Ini yang kita kerja sepenuhnya semua yang ada di sana. Maklumlah. bí èdè Yorùbá tí wọ́n ń sọ wa ní ìlú kù lẹ́yìn ẹnu kan ẹnu kan ètò ìlú ìlú kù lọ́dọ̀ para poder dáadáa. aquí eh, no se usa un poco bien. Entonces, tú dices que se agradece a la vida de la àwùjọ wa tó ń dé torí wọ́n mú wọn náà ṣùgbọ́n àwọn akẹ́kọ̀ọ́ wọn bẹ̀rù tí wọ́n ti sọ̀rọ̀ nǹkan ti ọ̀rọ̀ 你来来哟。 ṣùgbọ́n àwọn olùkọ́ náà wà fún ẹgbẹ́ náà. There are yóò kù ṣùgbọ́n àwọn àrùn ìdíyà àwọn tó wọn jáde dálẹ̀ olùwọ́n ti that